والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل في هديه صلى الله عليه وسلم في قراءة القرآن واستماعه وخشوعه وبكائه عند قراءته واستماعه وتحسين صوته به وتوابع ذلك wọ́n ní nínú ẹ̀kọ́ yìí àwọn fẹ́ sẹ́láyé fún wa nípa ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam nípa kíkẹ́ alukur'an. àti títẹ́tí gbọ́ nígbà tí wọ́n bá ń ké àti ìtẹríbọ kan tó máa ń ṣẹlẹ̀ sànàbí sallallahu alaihi wasallam nígbà tó bá ń gbọ́ kéèké tó ń ké alukur'an àti ẹkún ilé ìtànàbí sallallahu alaihi wasallam máa ń sùn nígbà tó máa ń ké alukur'an àti bí tí ṣe máa tẹ́tí gbọ́ àti bó ti ṣe máa ń ṣe ohùn rẹ̀ lọ́sọ̀ọ́ nígbà tí bá ń kí Al-Qur'an àti ntọ́jọ́ bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo wa ti ma wípé Al-Qur'an ọ̀nà ni hablullahi al-matin okùn ọlọ́run nípa tó ṣe pé kì já Al-Qur'an. ọdún mẹ́tàlélógún lọ́lọ́run fi sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ ntọ́lọ́nsì kọ́kọ́ sọ̀kalẹ̀ ń bẹ̀ náà ni iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min alaq iqra wa rabbukal akram alladhi allama bil kọ́lẹ̀m. allama al-insana ma lam ya'lam eléyìí la kọ́kọ́ ntí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an ọlọ́run sọ alukur'an yìí kalẹ̀ fún anabiyyil ummi anabi sallallahu alayhi wa sallam aláìmọ̀ọ́kọ́ aláìmọ̀ọ́ká alukur'an yìí ọ̀ àsìkò ayé sọ̀kalẹ̀. So títí ọdún mẹ́tàlélógún nílé jẹ́ rìwáyà tó lágbára jù rìwáyà kan wá lọ́dọ̀ àwọn olùmọ̀ tó ní ogún ọdún lọ́lọ́run fi sọ alukurani kalẹ̀ ṣùgbọ́n rìwáyà tó tẹ̀wọ̀n jù ó ní ọdún mélòó ọdún mẹ́tàlélógún lọ́lọ́run fi sọ alukurani kalẹ̀ fún anabi sallallahu ọlọ́run sọ kalẹ̀. bóyá ń gbà tó wà nílé àbí gbà tó wà lórí ìrìn àjò ọlọ́run sọ̀kalẹ̀ fanabi sallallahu alaihi wasallam kò sí rọrùn sísọ̀kalẹ̀ alukurani sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kò rọrùn inna sanulqi alayka qawlan thaqila ọlọ́run la sọ ọ̀rọ̀ tó gbúgbó asọ̀kalẹ̀ lọ lórí náà ni Aisha. رضي الله عنها. ولا nàbí صلى الله عليه وسلم أما máa bẹ ẹni tó gbára lé mi tí ó sì ṣe déédéé pọ́lọ́ ń sọ alukur'ani kalẹ̀ ara rẹ̀ tó fi lé mi yóò wá lórí ara tèmi bí ìgbà tí ara rẹ̀ yóò da oríkèé mi pin níbi tí ó wúwo dé torí ẹ inna sanulqi alayka qawlan thaqila ọ̀rọ̀ tó wúwo ni ó sì ní ọlọ́run máa ń sọ alukur'ani kalẹ̀ bẹ́ẹ̀ fanabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ tó tutù mú gidigidi yóò sì máa làágùn gidigidi alukur'ani ó ní oríṣi àwọn ọ̀nà eléyìí tí a máa fi ké eléyìí wọ́n ń pè ní alqiraat almutawatira alqiraat almutawatira àwọn kíké alqur'an tó sì pé ọ̀nà tí wọ́n gbà wá ọ̀dọ̀ ọgọ́rọ̀ èèyàn ni táwọn náà gba alátọ̀dọ̀ èèyàn jantirẹrẹ táwọn náà gba alátọ̀dọ̀ èèyàn jara títí tó fi dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn tó wá wà nínú ìpele kọ̀ọ̀kan wọ́n pọ̀ débi pé kò lè bá làákà ìmú wípé gbogbo àwọn èèyàn yìí wọ́n sì jọ panu kọ̀ parọ́ níta ń pè ní tàwátùrù sọba alukurani ti ṣe wánu oríṣiríṣi qira'at wà tá ń pè ní alqira'at as-sab' al-mutawatira. al al àwọn ọ̀nà méje tí kíké alukur'ani tọ́lọ̀ ń fi sọ alukur'ani kalẹ̀ tó sì ṣe pé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèje yún kò síyèméjì nípa rẹ̀ eléyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin Umar radiyallahu anhu àtọ̀kan nínú àwọn sahaba Umar gbọ́ súra kan tánàbí kọ́ ọ wá gbọ́ tí sahaba kan ka súra yẹn ṣùgbọ́n kíkà tí ń kà á ó lòdì sí bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe kọ́ Umar bí wọ́n sọ pé ghayril maghdubi alayhim ẹnìkan á kà pé ghayril maghdubi alayhum bọ́lá ti gbọ́ tiẹ̀ Umar ṣe sùúrù fún. ó fi parí sọláàt ọba gànmú ọdọdọ anabi sallallahu alayhi wa kí ló ṣe fún ọ ọmọba jẹ sọlẹ umar sọlẹ tí ń yẹn ìwà anabi sallallahu alayhi wa ti kọ́ mi kì sì ṣe bó mi ní nkà wa ọba padà. ìwọ kà báwo la ṣe kọ́ wọ́ Umar kà tiẹ̀ wọn náà kà báwo ló ṣe kà tí Umar gbọ́ tó fi dá wàhálà lẹ̀ òun náà kà tiẹ̀ anabi wa sọ pé hakadha unzil hakadha unzil bí wọ́n ti ṣe kà tiẹ̀ lọ́lọ́n sọ gbóná ṣe kà tiẹ̀ lọ́lọ́n subhanallah ìjàmbá tán tẹ́lẹ̀ jẹ́ àlàyé àwọn qira'at kìrá kan wá wà mẹ́ta ni wọ́n tún ń pọ̀ náà wọ́n ṣe àyẹ̀wò fínífíní nípa wọn kìí sọ òun ni wọ́n ń sọ o à òfin nìyẹn táwọn ọmọ kan kẹ́kọ̀ọ́ tán fi gba dìgírì tá à ń sọ yẹn so mẹ́ta kan tún wà wọ́n tún lọ náà àwọn ní thalath al-mutammimu tó bá fi mẹ́ta tá a fi kún méje ó mélòó ó di mẹ́wàá wọ́n nítorí ẹ̀ àwọn qira'at tó jẹ́ mutawatira tí wọ́n gbà wọlé tó ṣe dédé ó jẹ́ mẹ́wàá àwọn qira'at kan wá wà tó ń gbà ní qira'atun shadha àwọn qira'at tó tako qira'atul mutawatira eléyẹn wọ́n gbà wọ́n wá lórí pálí kuraani ni wọ́n ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé wọ́n ṣe kuraani eléyẹn nínú usul al-fiqh òfin sọ pé a lè dànù ó sì sọ pé a lè gbà ní kùránì abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ òfin sọ pé a lè dànù ó sì sọ pé a lè gbà ní kùránì gẹ́gẹ́ bí qira'a abdullahi ibn mas'ud radiyallahu anhu eléyìí tó ń bẹ nínú mushafu rẹ̀ abdullahi bin mas'ud oní mushaf tí wọ́n ń pè ní kíni mushafu abdullahi bin mas'ud inú mushafu tiẹ̀ yẹn òun náà sọ pé báyìí nàbí ti ka alukurani ló ń kọ́ so ṣùgbọ́n àwọn nǹkan tí ó fi yapa nǹkan tó yapa sí àwọn nítorí àwọn mushafu yòókù ọ̀pọ̀ nínú mushafu tiẹ̀ so eléyìí wọn gbá wọlé lórí pa ni ṣùgbọ́n wọn ò dánù lórí pé ìsọkúsọ ni torí ẹ̀ nínú òfin wọ́n sọ wípé èyí tó kéré jù nínú ààyè tá a gbé èrò qira'a àbí mushafu abdullahi bin mas'ud sí òun náà ní ká gbé sípò kíni khabarul wahid wal khabarul wahid òun náà ní opposite al khabarul mutawatir a sì ti mọ̀ yín pé al-khabar al-mutawatir bó ti ṣe lágbára tóyún bí bẹ́ẹ̀rẹ̀ kò pé ká má wo khabar al-wahid sẹ̀kan bẹ́ẹ̀ náà ni àwọn qira'at tá a pè ní mutawatira tí wọ́n ń jẹ́ al-Qur'an bíbẹ́ wọn kò pé kí àwọn qira'at al-ahadiyya tí wọ́n ṣe mutawatira kò pé ká máa wò wọ́n sẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹnìkan ò gbọ́dọ̀ kà wọ́n lórúkọ pọ́ǹké alukur'an lápèjúwe nígbà tí ọlọ́wọ́n bá wa ti ń sọ nígbà ẹni tó bá búra tí ó sì lè pé ẹni tó búra pòun ó àbí ẹni tó búra pòun ní ṣe ọlọ́wọ́n bá ní yóò ṣe kàfàrà ìyẹn ní ìgbà tí ìbúra rẹ̀ tó bá ń jẹ́ yaminan mun'aqida àti máa lè yaminul mun'aqida òun náà ní ìbúra tá a ta ní kókó wàlláhi máa ṣe wàlláhi ní ṣe wàláì máa ṣe nígbà tí a sì rí pé yẹ́s ó lágbára láti ṣe wàláì ìní ṣe ní ìgbà tá a rí pé ó lágbára láti má ṣe kíni láti má ṣe wàláì ń ṣe tó o bá fi lè kùnà láti ṣe láti má ṣe é ajẹ́pẹ́ kí ló gorí rẹ̀ ń kàfàrà wàláhì ní ṣe tó o bá kùnà tó o lọ ṣe kí ló gorí rẹ̀ kàfàrà tó ìwọ́n ti wá búra báyẹn o ti búra ní ìbúra tá a ta ń kókó eléyìí ń tọ́ka sí pé ìbúra rẹ̀ kìí ṣe lọ́gù ìbúra rẹ̀ kìí ṣe gọ́mùsù ẹ̀bẹ̀ ẹ̀dì màláwù òun náà ní búra tíṣẹ̀rí àgbésábẹ̀ sọkúsọ kìí sì ṣe gamus òun náà ní búra tíṣẹ̀rí àsọ yìí pé ó máa ń múni wọná téèyàn bá wá wọná wọn ò ní rórí rẹ̀ wọn ò ní rórí rẹ̀ nu náà yóò mú láti kókósẹ̀ títí dórí ni iná fi pè ní aliyamin alghamus. ìbúra tí máa mú kí ní ó mú yàn pín náà ní irú etí àwọn èèyàn rọ wàláì wàláì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyẹn kọ́ máa múra alẹ̀ ẹni tó bá máa ń búra ru eléyẹn al-yaminul ni wọ́n ń pè ó máa ń mú ní wọná bá wá wọná tán èèyàn ó tún wá sínú àwọn tí ń rọ àwọn ẹlẹ́rìí èké oríṣi kẹta nù sẹwáni tó bá búra ní ìbúra tá a tá ń kókó ó wá ṣẹlẹ̀ pé kò lè pé àbí kò pé oní ó ṣe kàfàrà ọlọ́ni fa kaffaratuhu it'amu asharati masakina min awsati ma tut'imuna ahlikum aw kiswatuhum aw tahriru raqabah faman lam yajid fasiyamu thalathati ayyam dhalika kaffaratu aymanikum idha halaftum pé ìtanra rẹ̀ òun náà ní ká fún aláìní mẹ́wàá ló ń jẹjẹ níjókòó kan kún ó yó dáadáa àbí kádà sọ sí wọn lọ́rùn lásọ tuntun kò bá sì já lókù lọ́ba tẹ́ wọn lọ́rùn kádà sí wọn kára fún wọn kún ọ̀wọ̀ àbí kàtì ẹ̀ bọ́kùn lọ́rùn ẹrú àbí àbíyun ń sí pé kíni ọwọ́ optional ṣẹ̀ṣà ètò bá fẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta famalami ẹ̀jẹ̀ ẹni tí o bá lágbára tí ò bá rí òrówó tí ì bọ́yìn kò rówó tí e daṣọ sí wọn lọ́rùn kò sì rí ẹrú lè rà bẹ́ẹ̀ ló ṣe wá nú àwọn qira'at mutawatira pé fasiyamu thalathati ayyam nínú qira'at Ibn Mas'ud ìta ìpè kìí ṣe mutawatira ọwọ́ à ń bẹ̀ ìpè fasiyamu thalathati ayyamin mutatabi'at. tẹ́yìn rinú alukur'ani pé mutatabi'at àfikún yẹn ọwánu qira'atani abdullahi bin mas'ud mutatabi'at tí o sínú mutawatirat yẹn làwọn fi ń sọ pé àsìkò tó jẹ gbèsè àti ṣe kàfàrà lórí ìbúra tó búra yẹn o lè ṣe alákọ̀ọ́kọ́ o tún lè ṣe ètò tẹ̀lé o lè ṣe kankanu mẹ́tẹ̀ẹ̀ta kí lásọ ọgbà ọ̀jọ́ mẹ́ta wọn ni ẹjọ́ ṣe ní tẹ̀lé ń tẹ̀lé. gbọ́ ẹsọ naam naam báwo ń bọ̀ ló ti wọ́n ti sọ pé ká ṣe ń tẹ̀lé ń tẹ̀lé kò sínú kìrá a ti sọ pé kìrá yẹn a lè gbà pé kùránì a sì lè dánù pé kò wúlò sọyẹ wa torí a sọ yìí pé wàá gbáwọ ẹjọ́ mẹ́ta ẹjọ́ ṣe ní tẹ̀lé ń ni tó dáa jù ní kọjá wa. torí qira'a abdullahi ibn mas'ud torí ẹ̀ ṣẹ̀rí àṣọ pé àní ìdánù pé kìí sọ alukurani ládànù tán a sì ní ìgbà wọlé lágbà wọlé tán torí rẹ̀ wọ́n lè tó kéré jù nínú kòtà gbèsè ni pé ipò khabarul ipò khabarul wahid tọ́ ìjẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ á rí i pé alukur'ani yìí yàtọ̀ sí àwọn qira'ati tá a wí yẹn kur'ani gangan fúnra ara rẹ̀ èyí yòówù ó lè fẹ́ kà nínú àwọn qira'at tó bá sì fẹ́ mọ àwọn qira'at yẹn náà níbi hafs hafsu táwa ń kà ó tó common jù lọ́dọ̀ tiwa ń bè qira'a warsh tó tún wà nàìjíríà ń bè eléyìí tí ó ṣe pé tó bá lọ sáwọn agbọn mẹdúgùrì àtàwọn agbọn ilẹ̀ haúsá wàá rí tí wọ́n tún ka warsh. sobakena kera awa sankwen kera a kera a kumbul ina wa kera a tiniye ina wa kera a to wa mutawatira ko si wa lo sora o ko to ko je ipe principle kera a hafs ini won lo ina n'ike ke uto ma mi ati se ko onu ko gbodo pada wa di shi ma olowo nínú kira àkànnà yẹn ni pé kò sáyè fún rubbish hafsu ni mò ń ká lọ nísì mo á dí àárín mo bá tún yí sí wárṣù kọtọ o bí kan pín sọ pé wọ́n gbóhà wal layli idha saja ma wadda'aka rabbuka wa ma qali bóòlù sì di kọ́lé. àbí wàá máa kọ́líà bóòlù sì di kọ́líà because hafsu ni wọ́n ń bá lọ o gbọ́dọ̀ sọ́dọ̀ mi kékeré pé ń dùn àbí ń ṣe òfin kánú wọ́n ń pè léyà ní ìmáàlà òfin kan lọ́fà ló fi di kọ́lé àkìrá àwọn kánú àjẹpọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin pẹ̀lú kìrá yẹn mú ti bìkan já síbi kan kò tọ́ rárá rárá ní gẹ́gẹ́ bó fi ṣe mu wa. tọ́ oyin yòówù ọ̀hún afẹ́ kàn nínú àwọn qira'ati yìí ó gbọ́dọ̀ jẹ́ qira'atan mujawwadatan qira'atan mujawwadatan qira'a tó ní tajwid a sì ti máa ti ń jẹ́ tajwid òun náà ní kíni tahsin títún nǹkan sí ṣíṣe nǹkan lọ́sọ̀ọ́ nínú òfin ṣẹ̀ríà nítorí wọ́n ń pè ní tajwid òun náà ní ká ka alukur'an ní ìbámu pẹ̀lú bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe máa ń kà lẹ́ni tí ó fún gbogbo aráàfin lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ó sì fún gbogbo aráàfin níròyìn rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ òun náà ní kí gbogbo aráàfin ó jáde níbi tó ti yẹ jáde ha ha ha gbọ́dọ̀ di ha nítorí ẹ ọ yàtọ̀ sí ha alam tara kayfa kìí ṣe halam àà ó ti bàjẹ́ kìí ṣe alam tara alam tara sẹ́ni kọ́ yàtọ̀ alam tara ó yàtọ̀ sí alam tara kò sínú alukur'an pé alam tara tó wà nù alukur'an ní kíni alam taro alam taro kayfa fa'ala rabbuka bi asha bi asha orí sọọd orí ha níbi níbi asha kí bẹ̀rẹ̀ rẹ̀ hamza bi asha sọ́ọ̀dì yẹn harfu sọfíìr yóò dàbí ìgbà tí yẹn fẹ́ súfèé o wà ní tìtorí pé mo fẹ́ fún sọ́ọ̀dì lẹ́tọ̀ọ́ rẹ̀ kí ẹ̀tọ́ ha kó pòórá ẹgẹ́ tìbí tó lé sí bí ọ̀ṣà ẹnìkan á ní ẹnu èèyàn ọmọ sí báyìí ọmọ sí báyìí ọmọ sí báyìí ṣíṣe tó dáa nìyẹn ọ̀rá wọn fújì ni orí bẹ́ẹ̀ ni tí wọ́n yọ gbà gbà gbà wọ́n máa ṣe irú ẹ̀ fún ẹ o sọ ìwọ tó wà ń tó wà ń fi ẹnu rẹ náà làwọn olùmọ̀ọ́ sọ pé mímọ tẹ̀júwìdì kí ó nídìí kéèyàn ó lè ṣe exercise pẹ̀lú ètè rẹ̀ àti ahọ́n rẹ̀ kọ́dà àti eyín rẹ̀ àtàjà ẹnu gbogbo ẹ̀ kò sí atọ́nà fún rẹ̀ èyí ó sì dín ata jíjẹ kù ní Yorùbá level because eh, experience ti fi hàn àwọn nǹkan tí èèyàn bá ń jẹ ó máa ń lapa nínú mímọ àràfi lárúbáwá pè tata bá ti pọ̀ jù àwọn huruful halq àwọn àràfi tí máa ń jáde látọ̀nà fún yóò ṣòro fún ọ yóò ṣòro fún ọ síbẹ̀ mà wọ́n ah! ha xọ ẹ ayi ọwọ́ alhamdulilayi ẹ̀yin ẹ̀jata sá so àwọn aráàfin yẹn tí ẹ̀ máa ti àkọ́kọ́ step ni gbogbo aráàfin kọ́ jáde mi tó ti yẹ kọ́ jáde ẹlẹ́ẹ̀kejì kọ́ wá fún gbogbo aráàfin kan sáráàfin kan nídàjọ́ tí máa ṣẹlẹ̀ táráàfin kan bá ti kọlù kan táráàfin kan bá wà lẹ́yìn ọ̀kan táráàfin kan bá wà lẹ́yìn ọ̀kan àbí síwájú ọ̀kan tí ẹ̀ bá ti lè máa sọ khalas ọlọ́ni wọ́n rọ́ọ̀tù rattilil qur'ana tartila ọlọ́run kan sọ pé waqra'il qur'ana qira'atan ó ní wa rattilil qur'ana tartila kìí ṣe ìtọ́jà ní kíkọ́ kàbí lárúbáwá you are not an Arab kìí ṣe túláàsì because ọ̀rọ̀ lárúbáwá lọ́rùn láti kàbá ṣe máa gbọ́n àbí òye wa bóun ni òsè wa ní rọ̀ ọlọ́run láti kà bí yorùbá àbí bí haúsá kí ló lé mbẹ́. pé wọ́n rọ tẹ́lẹ̀ kóró ẹ̀ẹ́nà tẹ́rù tìlà lárúbáwá nù yorùbá sì lè mi. wọ́n tẹ́lẹ̀ kóró ẹ̀ẹ́nà tẹ́rù tìlà ìwé lọ́rọ̀rùn jù bó ṣe bọ́lọ̀ ń ṣe dán lọ́rọ̀rùn jù làákín àtẹ̀yí àtẹ̀lẹ́yìn èkíní kejì gbọ́dọ̀ ní kíni òfin so eléyìí jẹ́ báwọn ìlọ́fà ìlọ́fi jẹ́ pé àwọn sàhábà wọn làwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń gba alukurani kéke àyà márùn péré wọn gbà jù bẹ́ẹ̀ lọ àwọn wa kọ bó lásìké àwọn tún kọ ìtumọ̀ rẹ̀ ó dìgbà táwọn bá máa ké táwọn máa túmọ̀ rẹ̀ káwọn tuntun gba márùn mi fata'allamna العلم والعمل wal-amala ma'an àti mà àti fífi ṣe wà hù la kọ́lẹ̀ kan náà lónìí nǹkan ọmọ tí ń kẹ́kọ̀ọ́ yóò fún kọ́ọ̀sì lórí ẹ̀kọ́ náà ni ẹ máa lo àjà kọ̀tẹ́ná bóyá kótó kọ̀tẹ́ yóò ti dára sáré sẹ́rí pé yàtọ̀ wà ọmọ tí sì ń kẹ́kọ̀ọ́ lónìí olóòtú máa dictate fáfáà pé ẹ dákun gbà sí ó kéré ẹ gbà sí fa. So, so àwọn sahaba aya mélòó aya márùn wọn tún kọ pẹ̀lú tuma rẹ̀ wọn wá kọ ìmà àti ìtumà rẹ̀ lẹ́ẹ̀kan náà anabi wa sallallahu alayhi wa sallam àsìkò tó lọ sọ alukur'ani kalẹ̀ fún ọkọ àwọn sahaba ọkọ wọn máa ké ó sì rọrùn wàláhì ó rọrùn púpọ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ kọ́yìn kò tí ì ma kò tí ì kọ lọ́dọ̀ ẹni tí mà kò tí ì kọ tó bá yẹ ẹni kọ́kọ́ ọba mọ̀ dáadáa wàhálà ọ ti parí nù torí fi léèyàn láhàn lèèyàn náà mọ̀ wí láéláé bá gbọ́n tó takò ọkàn rẹ̀ ọkọ̀ ibi tí wàhálà wà ìnìkan jẹ́ pé ẹni kọ́kọ́ kọ́ ma torí kò sẹ́nìkan tọ́lọ̀ wọn bọ̀ dá ahọ́n rẹ̀ dá kò sẹ́nìkan tó ṣòro fún láti wí ṣùgbọ́n problem tó máa ń ṣẹlẹ̀ ní kíta lọ́kọ́kọ́ kọ́ ọ lálùkùránì yẹn nítorí pé ní mẹ́hìnmá yẹkùnil mùrọ̀bí yẹkùnil mùrọ̀bà wọ́n ní bí olùkọ́ bá ti ṣe rí lọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà nǹkan ní òrì torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọmọ wa kéékèèké tá à ń máa ń fẹ́ tó yẹ kí wọ́n máa alukurani yẹn ké dáadáa ẹ fi wọ́n sílé kí o tí wọ́n ti máa alukurani ké dáadáa yìí ṣe wọ̀límà rọ́kan táwọn èèyàn ń bá ká ọmọ owó wọ̀límà tó yẹ kí wọ́n ti fi kí o sí lẹ́nu lọ́nà tí ò da tí ò jọra wọn kọjú alukurani ọmọ wa débi kọjú ọmọ tì ojú ọmọ tì pé ah sèmi sì máa alukurani ké báyìí àwọn màmá rẹ bàbá mi ìbí wọn tó ṣe wọ̀límà pé ẹ dákun ẹ mẹjẹ ibi òdodo ọ̀rọ̀ ládé yìí tó wọn máa ké so eléyìí túmọ̀ sí wípé tí a bá wá ẹni tó máa kúránì ké tá a bá fọmọ sí lọ́dọ̀ ká sinmi lágbọ́n bẹ̀ ọ́ yóò rọrùn fọmọ kódà ẹ rí i pé ọwọ́ tí ọmọ fi máa pè dáadáa kódà orí kálukú ọmọ ọ̀wù ni àmọ́ problem tó máa ń ṣẹlẹ̀ ni pé o ti kọ́ níbi tí wọ́n ti máa pè é o ti wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mbẹ́ ọlọ́run wa ràn ọ́ lọ nísì ọwọ́ àríbi tó ti fẹ́ kọ́ dáadáa a wàhálà tí rò rè ó fún olùkọ́ ó ju tọmọ tí ọmọ kí rárá tẹ́lẹ̀ lọ síbẹ̀ mọ̀ bẹ́ẹ̀ nísìnyí wọ́n kọ́ ọ pé ìsàsọlẹsílátì ọwọ́ adé ibi tí wọ́n ti kọ́ ọ náà wọ́n kọ́ àà èsì bẹ́ẹ̀ kódà èyàn ní mẹ́gbà tí wọ́n fẹ́ kán àgbàlagbà ń kò pé a ah, látẹ̀kẹ́ tí wọ́n ti ń pè fọ́ <laughs> pé ìrẹ́ zolzilatil ìsàsolisi pé a. Ah. so ẹni pé wàhálà téèyàn ó ṣe la hawla wala quwwata illa billah kódà àwọn ọmọ tọ́lọ́ wọn fún ní àyè láti lọ kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá tẹ́ pé nípìnlẹ̀ láti lé la hawla wala gbogbo kí o tí wọ́n fi sí wọn lẹ́nu ọ̀dà wàláhì ẹlòmíì ó lè fẹ́ẹ́ sí tọdún méjì tí ó máa gbéra rẹ̀ lọ síbi special training tí ó dàbí ìgbà tí wọ́n kàn fáìlì ahọ́n rẹ̀ wọ́n fáìlì ètè rẹ̀ pé kìí ṣe báwọn báyìí ni kìí ṣe báwọn báyìí ni ààbò ni wọ́n sì máa ń pè nǹkan pèkúpé màtàbùkù ń bá dojú àmì ọlọ́run ànìkọ́ gbẹ́kù ẹ wá wo ọdún méjì tó yẹ kó ti fi hal kuraani tán ìṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú àti máa pè ìdánwò ago padà sẹ́yìn ni àbí ìfàsíwájú ìdánwò ago padà sẹ́yìn torí ẹ̀jẹ̀ àwọn anabi wa sallallahu alayhi wa sallam báwo ló ṣe máa ń kí alukur'an oníkàánà lahu sallallahu alayhi wa sallam hizbun yaqra'uhu wala yakhillu bih olójoojúmọ́ ayé yìí anabi sallallahu alayhi wa ó ní abala kan nínú alukur'an tí ó lè má kà eléyìí tó ṣe é pé hizbu yẹn bóyá mẹ́ta ni bóyá mẹ́rin ni kò lè má kà jọkà síbẹ̀ làwọn náà rí síbẹ̀ la bí o láti kí alukur'an kan yàtọ̀ sí ti sọ̀láàtì. sẹ́mi yín pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa laqad ittakhadhu al-Qur'ana mahjura wọ́n ti sọ al-Qur'ani sẹ́yìn àwọn ìjọba gbọ́n sọ láti náà ni lọ́ba sì pin ẹ jẹ́ káwọn náà gbìyànjú o ọpẹ́ jù ọpẹ́ jù ẹ ká lè máa kí al-Qur'ani tán lóṣooṣù ọpẹ́ jù tá a bá fẹ́ máa ké tán lóṣooṣù mélòó la máa lójoojúmọ́ tó ṣùgbọ́n ajọ́gbọ̀njọ́. amaka jùzù kọ̀ọ̀kan hizbu mélòó ńlọ́jà sí jùzù kan hizbu méjì kìí ṣe izu o ẹ̀hẹ́n látòní kí ló kọ́ hizbu so ńgbà tí wọ́n yorùbáláìsì àwọn pé izu sèyí wa orúkọ rẹ̀ ní hizbu hizbu mélòó ọgọ́ta hizbu méjì oní júzù kan àtẹ́pẹ́ júzù mélòó lọ́wọ́ àánú alukur'an ọgbọ̀n so àtẹ́pẹ́ tá a bá fẹ́ máa ké alukur'an tá a sì fẹ́ kà tán lóṣù kan júzù mélòó la máa kà lójúmọ́ júzù kan júzù mélòó lọ́wọ́ nínú hizbu kan rúbù mélòó rúbùrù mélòó rúbùrù mélòó ńlọ́wà nínú hizbu kan mẹ́rin torí rúbù wọn pè rúbùrù rúbùrù one over four mélòó lọ́wọ́ ah la hawla wala quwwata ẹ eh, rúbùrù mélòó lọ́wà nínú hizbu kan mẹ́rin a jẹ́ pé ẹni tó bá fẹ́ ké júzù kan lójúmọ́ rúbù mélòó ni ó rúbù mẹ́jọ sì máa ṣàkíyèsí alukurani rẹ̀ lórí kìtọ́ wa ti ka dé róbò kan wọ́n ṣe kíní kàbí ààyè lè má mú tó bá tún ti ka róbò méjì róbò kejì wọ́n tún ṣe ààyè kàbí ààyè lè má mú wọ́n á sọ fún ọ pé ó ti di dájí hizbu tó bá tún ka títí débi tó tún ti rírọ àmì yẹn wọ́n sọ pé ó ti di kíni thalathatu arba'il hizb ó ti di three over four hizb títí tó bá tún akẹlẹ kẹrin wọ́n sọ fún ọ pé hizbu àkọ́kọ́ àwọn amúra ó ti ká ìdajì nu lónìí ó tún kù dajì a tá a máa ń ṣe bẹ́ẹ̀ táwa jẹ́ mùsùlùmí òdodo tá a sì ń sin lọ́n lódodo tá a jìnnà sẹ́sẹ̀ lódodo bí idinila asúmọ́ àti wàlìjánà torí pé gbogbo àràfin kan náà alukur'an ládàá mélòó ni ládàá mélòó ni kí ni tiẹ̀ tún jẹ́ àwọn ọ̀daràn ráńpẹ́ ráńpẹ́ kan inshàlá inshàlá ẹ dúró ládàá kíkẹ́ alukur'an ni. kàtí ẹ̀ pé lagbada lágbájá wọn kó ládàá rẹ fún ọsẹ tàmẹ́dù wọn kó fún ọ̀sẹ̀. inṣàlá yọ sẹ́kù àbí oníṣẹ́kù inṣàlá. ẹ ìdí tó fi gbọ́dọ̀ naanị náà ní e ṣe bẹ́ẹ̀ ní ìsìn òun sì ń fẹnu dáràn àbẹ́ ìfura kí ni wọn bá mú dàlùkì fáwọn ẹni tó ń pé ńgbà tí wọn bá ní rere ẹ jẹ́ amúra alukur'an ká dìímú dáadáa ká máa ké báwa nu masjid alhamdulilayi o ti tètè dé wọ́n ti pè àbí wọ́n ti pè fún sọ́lá wọ́n ti wá tètè dé fọwọ́ gán alukur'an kọ́ bẹ̀rẹ̀ sí kà wúwa dúró ládàá tó ti kó jọ ń bẹ̀rù ó tún sáàmì sí pé tọ̀tún ní o mo ti kàdé bíi báyìí inṣàlọ́ tún kú yé báyìí màá rí i pé mo bá délẹ̀ ìyẹn téèyàn bá jẹ́ ẹni tó lẹ bí ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe rí àmọ́ tó bá tó bá ṣe é ṣe ni ìjọ méje ẹ kéèyàn máa parí alukur'an kí ẹ bá wọn sábẹ́ ṣe máa ń ṣe àwọn yẹn wá ṣe pé wọ́n mọ alukur'an lọ wọ́n tún parí rẹ̀ báwọn wọ́n á máa fi ṣe nàwáfíìl ní lóru kìyàmù lẹ́yìn wọ́n máa kà lọ bẹ́ẹ̀ wọ́n máa kà títí tí ó fi kó nǹkan wá over seven alukur'an lọ́jọ́ kan ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kejì ọjọ́ kẹta tó fi jẹ́ pé ọjọ́ keje báyìí kó láwùjọ rọ́bì nọ́ọ̀sì yọ parí ẹ̀ ẹnìkan ní impossible ah a kà nínú àwọn àṣìṣe àwọn sẹlẹ̀fù sọ̀lẹ̀ ẹ̀kọ́ tíra kan bẹ̀ tí wọ́n pè ní rohbanu layl rohbanu alayl àwọn tó yẹ pé máa fi sin lọ́wọ́ tẹ bá ka ìtàn ọ̀pọ̀lọpọ̀ sálàf ẹni tó dúró lórí ìdúró ẹyọ kan tó fi ké gbogbo alukurani tán ẹ̀mbẹ̀ lóru kan ẹnìkan ní báwo how come torí tó ń bá fẹ́ ké fatia ó lè gbà fifteen minutes pé al al al al am alhamdulilayi kí ẹ sẹ́rù tiẹ̀ alóhùn ó ti dára. 要么半裸。